one look آه. آه، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليس يتوقف الله أشي الصلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم لا دا الصلاة دا دا شي اللهم صل ومبارك على النبي ọlọ́run jó tọ́dọ̀ àwọn sábẹ́ ànábì gbogbo àwọn àtàbá náà wà la gbọ́ ta sì la gbà ta sì rẹ́dì láti tẹ̀ látẹ́bí náà ọlọ́run dàpọ̀ ìkẹ́ náà ìkẹ́ náà mọ́jà àti kúndọ̀dọ̀ tiwa náà ọlọ́run àsìkò nígbà wá púpọ̀ mọ́ àmọ́ kò sí básìkò bá ṣe fún tó mo kí àwọn tí wọ́n gbé ètò ìjókòó yìí kalẹ̀ àwa ìmọ̀ta Muslim Youth Community àbí àbí aha ìmọ̀ta Muslim Youth aha àti àwa gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí kalẹ̀ ó dàbí kó lẹ́mọ́ sí báyìí ìgbà wọn wá ń darí ètò lẹ́ẹ̀kan gbólóhùn kan wá ó wọnú etí mi tí mo rò pé bí àyìn gbọ́ dáadáa wọ́n ní eléyìí ní nọ́mbà one oh five ó léyìí ní báyìí allah akbar ìjòkó yìí bá wá ń jẹ́ ìjòkó one oh five ń já sí pé wọ́n bá ní a máa ka ọdún wo ló bẹ̀rẹ̀ kì í sọ tó kan kì í sọ tó méjì nù ọ́ tó ọlọ́run bá wa kà kúnnú mi ìyá àlọ́ hasanat ọlọ́run bá wa gbà á lẹ́sìn lọ́wọ́ yín njẹ́ àsìkò tá a bá wò tán rẹ̀ twenty twenty tí covid nineteen di gbogbo ayé lọ́wọ́ yóò dá wà sí lọ́wọ́ nù njẹ́ àsìkò ọdún ká mọ̀ wò kó ti bẹ̀rẹ̀ ó ti pẹ́ nù alọ́kọlọ́wọ́ bá wa sọ̀kalùkù lẹ́sùn lóore gbogbo àwa táwa ń bẹ lábẹ́ ètò yìí àwa kan là mọ̀ jẹ́lé tó àwọn ọmọ wa tí a máa nu ìjókòó yìí àti àwọn báìsì wọn ọlọ́run bá sọ bọ́ lẹ́sùn lóore àwọn tí wọ́n ń bẹ lórí ààrẹ nù wa ọlọ́mọ sábà wà fún wọn lálàáfíà àlàáfíà tó péye mo wá fi bẹ́ẹ̀ náà kí gbogbo àwọn ìyá wa àtàwọn bàbá wa wọ́n níbi àjòkó yìí ní ibi gbogbo community tí ìmọ̀ta central mosque ibi ìbẹ̀là wà yìí tó àwọn tí wọ́n ṣètò bí náà dáadáa báyìí ọlọ́run sọ wọ́n lẹ́sọ̀ lórí gbogbo yìí ti káwa máa ń lọ àyèríbi tó ti ń wọ́ flọ̀ báyìí ìtẹ́yà ara mọ̀ta bá wá wọ́ flọ̀ tí ó yẹ ká kí n pé ẹ̀kú iṣẹ́ ọlọ́run sọ yín lẹ́sọ̀ lórí mo sì mọ̀ pé àwọn bàbá wa kan ní ó mọ̀ bẹ lábẹ́ irú ètò báyìí àwọn bàbá náà ọlọ́mọdé àbáwá ṣe dáadáa fún wọn. a ìjókòó yìí ìgbà gbàgbé ó dàbí pé bí oṣù mẹ́fà sí mẹ́jọ sẹ́yìn ni ẹ̀kọ́ ti wáyé àbí ká ní jù bẹ́ẹ̀ lọ gan àmọ́ bí oṣù mẹ́fà mẹ́jọ sẹ́yìn la kọ́kọ́ níbi rò pé ká ṣe jòkó náà àmọ́ bí a ti ń bọ̀ wọ́n ládùúgbò bíjọ́ náà ìdíwọ́ kásìkejì kò ṣẹlẹ̀ kò já lóṣù ṣẹ́jú mẹ́wàá lọ níjọ́ a sì dúpẹ́ fọlọ́n fọlọ́n òjò forí gbá mi. kódà ń gbà mú lọ́jọ́ náà bàbá wa kan bẹ àwọn wo ní online níjọ́ náà ká tó dé náà pè mí pé àdéhìtì kí n ṣe òkè mo sì kú lára nìyí déètì tẹ agiri pẹ̀lú wọn tí ò ní forí sọ nǹkan báyìí báyìí mo ní ó ṣe é ṣe kó má forí sọ aláì díẹ̀ ló sì kò forí sọ ara wọn àmọ́ adúpẹ́ fọlọ́n pé kò forí sọ ara wọn ọlọ́mọṣẹ́ àgbà lẹ́sìn lọ́wọ́ ẹ̀kọ́ kan ah, tọ́pìkì àti ìgbà náà wà nílé agbéyẹ̀wò lẹ́nìí náà òun náà ni alìsílámù wàsíyàmà Islam and politics Islam and politics ojú wo ni Islam fi wo tán pè lóṣèlú òṣèlú là ń pè ní àmọ́ ìtumọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ nínú ṣẹ̀ríà ọlọ́run ó kọjá òṣèlú ẹ̀ka ni a tú òṣèlú palẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àwọn tí wọ́n ń ṣètò ìlú ayé ẹ̀kọ́ ni àhà àwa tí máa ń fẹ́ tú nu àmọ́ tí lárúbáwá ń pè ní sìyáàsá ó kọjọ́ ọ̀rọ̀ lú nìkan ìjì ìsìláàmù náà wá ń pè ní sìyáàsá ó kọjọ́ ọ̀rọ̀ ìlú nìkan yíò náà ni a ń ta àrùpá fẹ́ ṣàlàyé ibi tọ́pìkì yìí kí olúwawa o a máa wá sọ lọ rí ọ̀rọ̀ tí kìí ṣe tán lọ́ọ̀tà nẹ́bí ọlọ́dàkùnmọ́sù tẹ̀nuwá jáde ọ̀rọ̀ fẹ́ nú ni mo wí tèmi náà kí lẹ́ ṣe ọlọ́dàkùnmọ́sù ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ o kó tábà wí tòkú ilé mi olúwa tó ṣe lọ́bí pẹ̀lú qala Allah qala rasuluhu qala sahaba al-islam wa siyasa islam and politics kí là ń pè ní Islam gbogbo ẹ̀ ṣókíṣókí là máa mú tó lọ́lá kókò ta ní òpọ̀ látara bí ìlú ṣe rí àti tí ń ṣẹlẹ̀ nínú mọ̀ta wá bí ọlọ́run mọ̀ fi sọ̀rọ̀ sọ́wọ́ wọn kìí sàtẹ́wò mọ̀ta nìkan ó ti kárí gbogbo wa Nàìjíríà ọkàn balẹ̀ nínú ayé mọ́ ọlọ́mọṣà fi wá lọ́kàn balẹ̀. Islam ní ṣókí ó wà lè ṣe Islam lillahi ta'ala bi tawhid والانقياد له بالطاعة إن كان pè إسلام ó ní ká juwọ́ wa ká ju sẹ́lẹ̀ fọlọ́run ọba wa ká gbáfà fọlọ́run pé òun ló kù tí ó mọ̀ darí wa ibi ó bá tì wá lọ là ń lọ ibi ó bá tì ní apádà apádà ń bẹ. bitawhid ọ̀nà táàfi wá fi gbà fàfọ́ lọ́wọ́ hàn ní pé akọ́kọ́ gbà pé kan ni fi àfà àlè yìí níbi tí ń ṣe ọ̀nìkan ló dá sẹ́mu ọ̀nìkan ló dálẹ̀ kásì gbà pé kan ni fi àfà àlè ìgbàd níbi tó ní káwọn ẹrú ó máa ṣe fóun àkìrùn àgbàwẹ̀ ọ̀nìkan láti fún àkìrùn ká dára lé nǹkan ọ̀nìkan ni ó jẹ́ wálé ń kìyà àdóláwò ìtọ́ à lẹ́yìn tá ó nìkan ló tó sọra rẹ̀ ló kọ́ ló tó sọra rẹ̀ lóyìn àfi tó bá fi lẹ́nu àlẹ́bùwà Muhammad islam wa parí náà sí ti pé wàlé ń kìyà àdóláwù ìtàn á wàá dira wa pẹ̀lú pé gbogbo àṣẹ tí n bá ti ń pa báyìí à ń kí lọ náà nù tó bá ti ní ẹ máa lọ à ń lọ náà nù a máa lọ a máa lọ bá ti ní ẹyẹ padà a tún máa padà a máa padà ẹyẹ jòkó a sì máa jòkó ẹyẹ ń a sì máa ń ẹyẹ bọ́sọ a sì máa bọ́ ó yẹ mọ́ wọ́ á sì mọ́ wọ́ ẹ mọ́ wọ́ káyá mọ́ àtúwọ́ mọ́ ó ní ẹ mọ́ wọ́ olókùtà mọ́ wọ́ ìtumọ̀ pa gbà fọ́lọ́ nù gbogbo ẹni tí ò bá ti nílò eléyìí lára mọ̀ pé ìsìlámù ara rẹ̀ kù díẹ̀ ìjọba sọ fún ọ pé ọlọ́run ni ẹ máa jòkó ìwọ wá ní lóòótọ́ mo gbọ́ pọ́lọ́ ni a máa jòkó àmọ́ bí mo ti wà yìí kí ni wọ́n fẹ́ èrò pé mo lè jó lásìkò yìí ọ̀gbà fọ́lọ́run o ọba gbà tán yanyan kí lọ́ọ́ ṣe ọ̀gá rẹ̀ ń bí iṣẹ́ tòsí bí torí tòsí bí lọ̀gá rẹ̀ àwọn ọmọ ànábì adámọ̀ṣẹ́ níbi tá a bá ti ń jẹun ojú wa lójú púpọ̀ ẹlòmíì bẹ̀rù ọ̀gá rẹ̀ bẹ́lòmíì bá ń bẹ lórí ìyàwó rẹ̀ kọ́gá bá pè àṣà fóònù ọ̀gá rìngì ni wọ́n sì ní ọmọ ọ̀bọ̀ wà láì yóò sì kò dìde ìwó ti bá a kọ́gá bá ní bó ṣe wáyé náà mọ́ bọ̀ tí èèyàn bá ti gbéyàwó rẹ̀ bá tètè gbé lákèsí ó lè bọ́ àmọ́ bó bá rán sọ ó bá wọ́sọ wàláwọ́ lè mọ́ra ti wọ ẹjẹ́ náà ń lọ́nu wọ́n bá ní kí ló dé ọ̀gá ni ẹni ó yẹ ká gbé sí ipò yìí ta ni jẹ̀mọ́ islam nù kúlẹ̀ sà àfẹ́ sọmaráìsì ìtàn pẹ̀lú islam ìyá dìyàn mú báwọn. àìpé islam ọlọ́run ọba wa subhanahu wa ta'ala òní ò mọ̀ darí wa àwa náà ó sì mọ̀ gbọ́ dídarí tí wàá là ń pè ní àṣìyá àṣà intanse ní siyasa ó ní alkiyamu bima yuslihu shay gbogbo nǹkan tá a bá ti lè máa ṣe tí ó jẹ́ kí nǹkan náà ó dáa kí là ń ṣe jàmáà a ṣe siyasa ni o iṣẹ́ tí a ti ń ṣe lórí pé ah, a àfẹ́ tún kì ìṣe kí là ń ṣe a ṣe siyasa ni o pàtàkì jùlọ tó bá ti ń ṣe pé lórí ọ̀rọ̀ àwọn ọmọ ànábì àdámọ́ níjọ bá ti ń wò pé á ọ̀nà kéde kan gbọ́dọ̀ kírun nílùú yìí àwọn kan wá dìde láwọn àgbàlagbà àwa ní àgbàdọ̀ tó kí ní ìṣe ààyè ṣe tá àwa ní kírun tá ń pàṣẹ ọlọ́ba ní àwọn gbalẹ̀ ọba lọ wọn gbalẹ̀ jù yìí lọ wọn lọ sọ́dọ̀ ọ̀tún wọn lọ sọ́dọ̀ òsì ọlọ́sọ́dọ̀ oníwájú ọlọ́sọ́dọ̀ ẹlẹ́yìn ìtafẹ́ ṣe fún àníkí bá ti kírùn ẹ̀dàkùn gbogbo tán ṣe òkú náà ṣe òun ṣe sí yáadáa òṣèlú nù àtẹ̀dáńpẹ̀ lọ́sẹ̀lú ni ká wo bó láti máa ṣe tadbirul umur ala ma salih ká máa tó nǹkan lórí tí ó dáa ṣébí kìíní yóò ti dáa rèé ọ̀nà ń pè ní àṣìyàṣà. bàbá wa dúdú àwọn àfọ oníṣẹ̀ríà nínú ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n discuss nípa Islam ìjí ń jẹ́ síyáṣà lọ́dọ̀ wọn wọ́n ní nǹkan méjì ló kó sínú bàbá ti ní ìtànkù bẹ́ẹ̀ lédè lárúbá ní ká ṣàtúnṣe nǹkan wọ́n ní á jẹ́ pé ìtànkù ní síyáṣà òun náà ni tẹ̀dìbíìrì òmóòrò dín wa òmóòrò àkhírà wa tahmilu al-ibadi alámọ̀rí ètò ayé àwọn èèyàn àti ètò ẹ̀sìn wọn àti bó láti máa darí wọn padà síbi tí ó máa yé wọn dá àti tí ó mẹ́sìn wọn dá ọ̀nà ìtàkùn ìṣèlú rẹ̀ ní ṣẹ̀ríà ó wá rí ẹ̀kẹ́ rí sẹ́ńtúrì kan bẹ́ẹ̀ ní láwọn àlùfáà kàǹtì rẹ̀ tí wọ́n mọ̀ kọ́ síra nípa àṣìyá àṣà. ẹ dákun pẹ̀lú ń ta wí yìí tàbá ti gbọ́ tó ń pè síyá àṣà wí nìṣẹ́ àbá gbọ́ yé báyìí síyá àṣà ni ká tún ẹ̀sìn àwọn èèyàn ṣe àti ìgbésí ayé wọn ká ṣe ní tí ó jẹ́ kẹ́sìn ń rọrùn fáwọn èèyàn àti ní tí ó jẹ́ kí ìgbésí ayé àwọn èèyàn ń rọrùn ká wá máa darí wọn pórí ẹ̀ nìkan máa wà òun náà ń pè ní àṣìyàṣà ẹ dákun pẹ̀lú ń yìí tabaki ntan pe siyasa politics re nbẹnu ẹ̀sìn wa àbí ìbẹnu ẹ̀sìn wa àfihàn kankan mọ sọ̀rọ̀ mọ. òṣèlú bẹnu ẹ̀sìn òṣèlú là ń pè rẹ kí mo ti ló kọjá à ń ṣèlú lẹ́ẹ̀kan ẹnu tí mo wí ní síta gbàgbọ́ yìí tán pé siyasa à ń ṣẹ̀sìn bí ẹ̀sìn níbi òṣèlú àbá àṣẹ̀sìn bí siyasa a jẹ́ pé tán pé siyasa kọjá òṣèlú àti bẹ́ẹ̀ bá pè ní ọ̀sẹ̀sìn náà kí là ń ṣe siyasa pẹ̀lú bá ti wá wì yí ń bẹ́nu àbí ò mọ òṣèlú ń bẹ lára ẹ̀sìn wa àbí ò sí lára ẹ̀sìn wa nígbà táwọn àfáà mi ó ń dá mọ́lẹ̀ gbọ́dágbọ́dá ẹ ní àṣìyá àṣàtújú òun nínú Islam juz'un min al-islam odidi pàtì kan tó dádúró báyìí ó níbò láti tó gbèsè ayé ẹ̀sẹ̀ ẹ̀sìn àwọn èèyàn nínú islam tẹ́ gbọ́dọ̀ fọwọ́ kékeré mú ẹwọ́ bí ìsìláàmù ti gbó yìí táà bá rí nǹkan kan sọ ń pa bó láti máa ṣèlú ní ìsìláàmù ẹ̀sìn yóò ìpinnu owó kálá bá bárò ẹnu ẹ̀sìn wa àmà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. nǹkan pẹ̀lú ṣèlú rèé ààrẹ ìsìn wa ló wà. Ah, bàbá wa gba al-allamatu Shinqiti alayhi rahmatullah a ní kíra àkàtà ń pè ní àbúwá olùbáyà àwọn adébi ọ̀rọ̀ síyáṣà ọ̀rọ̀ kásì nígbà àwọn olùdámọ́lẹ̀ ẹni ẹ̀mẹ́jọ àtàrà wa rukunun min arkani di wọ́n lọ rèé kó látọ̀dọ̀ alàlámọ́tòlù Qurtubi àwọn náà wí ọ̀rọ̀ yìí àwọn náà wá ń darí tiẹ̀ ìjọsìn ní ká tó ẹ̀sìn àti ìgbésí ayé àwọn èèyàn orígun kan tó dádúró ní inú ẹ̀sìn wà yìí pásítọ̀ kìíní yìí ọ̀tọ̀ ní káwọn àpá àpé ní rúkúnú min arkani ní àṣeyọ́ arkanu islam wí márùn ni ó mo là á kọ́ mọ́sálásí sí mo là á mi dájú mọ́sálásí wa ẹni tí ò kírun kí ni impact ìjọba lórí ẹ̀ àwọn tí wọ́n ń kí kílẹ̀ tọ́ wọn mọ́sálásí mo là ti gbọ́dọ̀ sí máa kọ́ àwọn tíjọba sì gbọ́dọ̀ dá sí ń pa rẹ̀ rèé ẹ̀dá gbogbo dáhùn yìí wọ́n ti ẹnu sílámù àbí ọmọ ìtànkù ìlúṣèlú rèé ìtànkù ní islam rèé ojú tí islam tó fi wá wo òṣèlú òun rèé bá ti wá gbàgbọ́ yìí rẹ̀ báyìí ẹ̀yà wa bọ́ síbi ìtàwọn èèyàn wá ń pè lóṣèlú láyé lẹ́nu ìtànkù láyé òṣèlú láyé lẹ́nìí inú aburú tó máa nẹ́bí adámọ̀ kọ́kọ́ ṣe fún tó ń pè ní pọ́lítíkì láyé ó ní bá ṣe ríbi sọ̀fí láti gbé ẹnu ẹ̀sìn sọ́hun bẹ́ẹ̀ wọ́n sì sọ̀fí ìdí pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ àgbákò tó wọ́kọ́ ṣe wá ní òṣèlú ní ayé nù ìdágbẹ́nu ẹ̀ fún ọmọ yìí ìsìláàmù gangan ló ní ẹ lè rí ìlú tó níjẹ́ ẹ bá ti ní kí ìsìláàmù gbẹnu sọ́hun orítumọ̀ ìsìláàmù gbẹnu sọ́hun ni pé ọlọ́run dákun má bàa dá sí ipò kan abẹ́ ṣe kí ní fún ara wa ìgbà wọn kan wá bẹ̀rẹ̀ campaign kan wọ́n gbẹ̀rù campaign wá ní Egypt láwọn ọdún kan náà ọgbọ̀ ẹja ṣe fọ́sùlùdín àni dáúlà fọ́sùlùdín àni dáúlà wọ́n ní ẹ̀wọ̀ tó bá ti ń sọ̀rọ̀ ń pa abẹ́ ṣètò ìjọba ẹja máa gbé ìsìláàmù sẹ́gbẹ̀ẹ́ kan sábẹ́ ṣètò ìjọba máa gbé ìsìláàmù kankan wá ẹ̀rí burúkú làǹtàná wá làǹtàná wá jọ̀ burúkú tẹ́nìkan ò ní wọ́n bẹ́ẹ̀ ẹ wá gbogbo politics ayé lẹ́nu nísìnyí ta ló nífọ̀kànbalẹ̀ nínú gbogbo olóṣèlú ayé gbogbo olóṣèlú ayé mo wí o àwọn kọ́ńtì tá a rò pé fọ̀kànbalẹ̀ tẹ́ńtẹ́ jùlọ náà lamẹ́ríkà àmọ́ sọ àwọn US àmọ́ sọ àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àfà wàhálà àti ìdààmú àti làásìgbò tí ń bẹ nínú ìlú wọn onílọ́run ṣe bí láì tẹ́ kéèjì ìdúbí oṣù kan lọ ọmọléèwé ó sì gbé bàwá lè wé ó sì yọ̀ ọ̀bọ̀n lápò ó sì gbàdúgbò ní kílásírúmù lọ ó sì bẹ̀rẹ̀ sí ní tàbọ̀gbò àwọn èèyàn nígbà ó pa àwọn ọmọléèwé dáadáa tó pa bí bí á bí eighteen sí nineteen ó sì kọ́ sọ́dọ̀ àwọn tíṣà náà ó sì pa bí mẹ́ta ó jẹ́ mélòó twenty one to twenty two tọ́ ìròyìn sì bẹ̀rẹ̀ nígbà tó bá pé kó mọ sọ̀rọ̀ wọn nínú tó kù táwọn ọmọṣẹ́ sì ni pé àwọn ibi táwọn ti máa ń yẹ àwọn tó rí wọn bá yíwò ó yẹ ká dálẹ̀ púpọ̀ dáadáa ó ya wèrè nìyẹn lóòótọ́ ní lóòótọ́ rẹ̀ àgbọ̀ kó ya wèrè bọ́t bí èyí bá ṣe pé ya wèrè yóò ti mọ lọ́dọ̀ ipò àwọn èèyàn ìsìn tí ó mọ bírú ẹ òṣèlú tẹ ti tẹnu ìsìláàmù sọ̀hún wàhálà ni àkókò ò ní gbà wá púpọ̀ amájàmá òṣèlú tó wá wọnú ayé yìí ó wá káàkiri ayé gbogbo ìlú kọ̀ọ̀kan ló wá ní challenges tiẹ̀ a máa rí pé kálukú ní wo bóòlù wọn ṣe máa rọra ju ẹ̀sìn lẹ̀ àwọn míì ti ju ẹ̀sìn yányán kódà wọ́n lé ẹ̀sìn wọn gbó àwọn míì ń bẹ wọn rẹ̀ sì ń lé àmọ́ wọ́n wo pé kí ní yìí ń jó wa lọ́wọ́ ń jó wa lọ́wọ́ bò láti máa jùlẹ̀ àwọn míì náà jùlẹ̀ díẹ̀ díẹ̀ ẹ wá mọ gbogbo bí tó ti jùlẹ̀ tán yányán ìfọkànbalẹ̀ dá ń bẹ̀. káwa padà sí ìlú tiwa hmm. Nigeria my country my Nigeria my country nàìjíríà dùn ní àti ẹwọ orú òṣèlú tàà ń ṣe bẹ́ẹ̀ náà òṣèlú wò là ń ṣe aníkíẹ́sì ọ̀ṣẹ́ kí ni ògbẹ̀nusọ́hùn òṣèlú tàà ti ń wí yìí jùzí ọ́n mìíràn Islam ẹ̀sìn tàà ni ó gbẹ́nu kó bẹ́ẹ̀ náà ló lè bá wa tó o nígbà bá wá dì í mú báyìí ahlan wa sahlan wa marhaban nígbà bá dì í mú tá a gbàgbọ́ ní ta wí yìí kí wàá ló fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tán wílẹ̀ kan nínú tọ́pìkì wa yìí pé kí ló fẹ́ jójúṣe tiwa níbi irú òṣèlú báyìí. ọ̀pọ̀ àwa tá a bá ń gbọ́rọ̀ àwọn àlùfáà àtàjùlọ àwọn àgbàlagbà nínú àwọn àlùfáà kìí ṣẹlẹ̀ yìí nìkan ní gbogbo ayé wàhálà tí ń bẹ láàrin àwọn àlùfáà lórí ọ̀rọ̀ òṣèlú òní ńlọ́lọ́kan wọn ààrẹ tí ó ní é ti gbó òṣèlú báyìí lásán eré rẹ̀ gé ní ohun àgbákò ni má dúró ara wọn tó dúró lórí ẹ̀bẹ̀ a sì ráwọn tó ní níbo à ẹ̀yin mùsùlùmí ẹ gbọ́dọ̀ wọ́n tó bá ti sọ̀rọ̀ òṣèlú ẹ jẹ́ kan máa bá yín wájú mẹ́ ó dìran mélòó bá ń jọmọ́ ó dìran méjì aláì gbogbo wọn wọ́n sì rí nǹkan kó jáde wọ́n rí nǹkan sọ àwọn ọ̀rẹ́ lẹ́kẹ̀ẹ́ta kan wá ní ẹ̀dúró nínú síyáàsá tí tárùkù síyáàsá àwọn ní ẹjẹ́ àtọ́gbọ́n ẹjẹ́ a máa ṣe bí ìgbà tá a ṣe òṣèlú àmọ́ títí là ń ṣe ara wọn láwà àmọ́ wọ́n máa rí wá sí àwọn eléyìí ò tiẹ̀ máa dá sí nǹkan kan sàmọ́ sí lọ meanwhile àwa gan láti fẹ́ máa darí wọn àwa fẹ́ jẹ́ pé ìgbòmí làwọn gbà wọlé àwọn ọ̀ràn kan nù ó dì ìran mélòó ó dì ìran mẹ́ta tẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta wàláhì làbí àwọn ẹlòmíì ń bẹ nínú wọn àníyàn wọn ò pé méjì kọjá pé kí ni ó jẹ àǹfààní Islam wọ́n ní ẹ má jẹ́ rárá àǹfààní ìsìláàmù ní wù kí ní jẹ́ni a máa lọ ìkíní yìí kó bá ìsìláàmù wa àwọn tó ní ó yẹ lọ sóbẹ̀ àwọn náà máa pariwo pé ìsìláàmù ní ìyáǹjà mùsùlùmí àwọn mùsùlùmí kí làwọn náà wò báwọn ní tó hàn sí wa pẹ̀lú tán wí lẹ́nu àwọn tó ní ẹ fọgbọ́n ṣe bí ìgbà tẹ̀ sí kí làwọn náà fi wo jàmá ìsìláàmù àmẹ́jẹ̀mí àti yín wá jọ bọ́ sí reality àǹbá yìí kódà yẹ kí ẹ rí òṣèlú nàìjíríà wà yìí ó tó ní example. ǹjẹ́ jọ́ téèyàn bá wọnú òṣèlú tiwa nàìjíríà yìí ó bá kó ìsìláàmù ọgọ́rùn-ún lọ ẹja ló kó náìtì lọ mẹ́rin ló kù tó fi pé kókó mẹ́wàá. àwa níjó ti bẹ̀rẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ ìsìláàmù látòrí ẹyọ kan wọ́n ń wọnú ẹ̀ ń di méjì wọn lọ́wọ́ Islam di márùn Islam dogun ó dọ́gbọ̀n ìsìláàmù di fifty ó di sixty ìsìláàmù rẹ̀ di eighty percent wá dé ninety percent ló wá níbi ọmọ adé yìí àtẹ́nì tó kú gbàǹbá dínú òṣèlú yẹn kọ̀m̀plétì ẹ̀. ẹ̀dáàkú tó bá wọ ọbẹ̀ tán láàrin ọdún méjì ẹni bá dé tó bá lóun fẹ́ wá bẹ̀ wá wò ninety nine ìsìláàmù ni ó ti di lára rẹ̀ ní àti ninety seven jọ̀wọ́n jọ̀wọ́n ẹ̀dáàkú kí ni ó ti di lára rẹ̀ alẹ́ tí lú yìí àwọn bá ní níbo àwọn bá wà lámọ́lá wọn ni yóò jò kalẹ̀ bí táyà mọ́tò ọlọ́mọdé wọn jò kalẹ̀ tó rá láwọn ọmọ ìyá láàrin wọn àdáwò tó kàn wá ní pé ẹni bá ń wọnú ẹ̀ àlọ́là ń rí ìjá àmọ́ rábọ̀ wọn àìrábọ̀ wọn a sì ló ṣèlú bẹ lára Islam pò láti wá sí ẹ̀fẹ́ ẹ̀wọ́ àwọn drama kan ti ẹ̀ṣẹ̀ lẹ́nu jọ mẹ́ta yìí ẹ̀rù òdìdí pásítọ̀ yóò sì dúró lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀tì ọ̀dì kìnnìkan kìnnìkan ìwọ tó o bá ń bọ̀ tó o bá mú PVC rẹ dání ọ̀ní wọ ṣọ́ọ̀tì ọ̀ní ṣe kí lápé pẹ́ ṣe ẹ̀ràn àgbẹ̀ṣẹ́ sọ́ọ̀sì kan kẹ́ṣẹ́ méjì o yíyọ ọ̀tá kẹ̀mí gbangba ni o wọ́n ń tẹ́ ní pósítà wọ́n ń ṣe ní fídíò wọ́n ń sọ lọ́rọ̀ wọ́n ń jà níjà àwa ẹ̀mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn máa ń dọ́gba ṣe ni àwa gbé bọ́ta tán yanyan ó di ẹ̀ṣẹ́ pé ṣáájú káwọn tó mọ̀ ṣe káàkiri ká mọ́ ṣàbòsí níbi àìmọye bí ọdún mẹ́jọ mẹ́wàá sẹ́yìn a mọ̀ nínú àwọn tó ní bọ́ bá ti jẹ́ wájọ́ jímọ̀ show me your PVC without your PVC there is no to be juma for you in our own mosque a nàìjíríà yìí tó rà lẹ́kọ̀ọ́ wáyà yìí lẹ́kọ̀ọ́ wáyà yìí náà àsìkò ọmọ dání kí làwọn náà sì ń wò náà ní pé ah, kí ní ìyá àgọ́dọ̀ òfilẹ̀ fún àwọn tí wọ́n ń ṣe àti ká ní PVC ṣe ní bí ó wá dé yìí ó tún wá jẹ́ káwọn mùsùlùmí kan ó tún wá dìde ẹwà yẹ́dídà máa ń wò yìí àwọn eléyìí mà ti bẹ́ gbé kìíní ọmọ ti bẹ́ christianize òṣèlú nàìjíríà aláìbàbá sì ní parọ́ tara wa tẹ́rí àti mùsùlùmí ti ń bẹ́ńbẹ́ àti kìrìsẹ́nì ti ń bẹ́ńbẹ́ wọ́n ẹ̀ lè islamize nàìjíríà ẹ̀ sì lè christianize nàìjíríà ká mọ́ tara wa ẹ̀ sì lè babaláwo láìsí nàìjíríà ẹ̀ ó ní lu abaláwo láìsí náà ni ẹ̀yìn lè bọ̀ ẹ̀ ní dunu pé mo sá wí tèmi lálẹ́ iná wọ́n ní ló bẹ́ẹ̀ lè traditionalize Nàìjíríà wọ́n ní yóò ló bẹ́ẹ̀ bú lọ èmi náà ní gbé wọlé ní ìmọ̀ pé ẹ̀yìn màkẹ́ ẹ̀ máa ń takò èbó ní ṣé ìyẹn máa ń jẹ́gi lọ́dọ̀ yìí náà máa ń jẹ́gi náà tọ́ ẹgbẹ́ ní àlè traditionalize Nàìjíríà níbo là ń lọ tàbí wọnú ọ̀rọ̀ yìí ni pé ẹni gbogbo kinní òun ọmọ ìyá mi má ju tán o. téèyàn bá torí bí wọ́n ṣe ń ṣe yìí náà wò pa mùsùlùmí ẹ mọ̀já sùn ẹni tó bá ti fẹ́ lọ ẹja síjòkó àwọn aṣòdodo ọ̀rọ̀ kan fún ọ̀rọ̀ òṣèlú ti ń yìí ti o ẹni lóun fẹ́ korí bọ́ àti sọ̀rọ̀ ká vóòtì wá náà láti parí ọ̀rọ̀ àlásìkò ẹni bá lóun fẹ́ lọ bẹ̀ pé wá sóṣèlú nàìjíríà lọ fẹ́ lọ rí gbogbo àbájẹ́ kí ni jọmọ́ àfi jàgbọ́n àwa ń wá kí láàbì fọ́ àwa mọ́ àràmà àwárin àrí awókúta àrí àwáwò fún gbogbo làwà yìí abárí àbá yìí ṣe dáadáa ọkọ̀ máa gbé bí adámọ̀ ló sì dágbárí àwa nìtọ̀ a ní ó gborí rẹ̀ kalẹ̀ láti kí ni ẹni ó bá ti ń lọ ipò tó wà nù o torí tó bá gbé ìsìláàmù láìtì lọ àwọn àfáà wa mi tí ó bá dé àwọn ni yóò jò kalẹ̀ tán yányá èmi ti ẹ̀bẹ̀ lọ́nkọ́ lọ́mọ jù tó èmi rò pé ó lè jò bí five percent ní àbí ten torí àfíjà ó sàmọ́ kí ló àṣùmọ́ àlẹ́ pọ̀ kan bí ó lọ mí sí ni ó lè lọ lóṣù kan ẹ̀wù bàbá wa tó wọlé pírẹsidẹ́ǹtì eh, pírẹsidẹ́ǹtì àmì primary election ẹgbẹ́ bí ọ̀sẹ̀ méjì hàn sáwọn àríyàn wéko mọ́ bàbá ti dé ń jò ní mo tó ní lánàá àbá ti lọ dé kí dímọ̀ lọ́wọ́ èé ṣe ẹ̀ẹ́sùn ẹ̀ẹ́sùn sùn léko mọ́ ni

bákan òun bàbá fọ́ tán ta yọ omi inú ẹ̀ ta yọ gbogbo nǹkan ara rẹ̀ tán tó wá kú tinú àgbọn àwa tó kù wá ń jẹ ṣé yóò sì bá wa jẹ bẹ́ẹ̀ àdáhùn mọ́jọ̀ mọ́ ṣe fún nǹkan ní ò bá wa jẹ mọ́ ẹni tí ń bá ti ń pariwo ìsìláàmù ìsìláàmù á nìyọ̀ ń lọ rèé ọfẹ́ gbórí rẹ̀ kalẹ̀ kábí ṣe kí ni àrífàgbọ́n tọ́ àwọn àlùfáà tó wọ́n ń sọ tó wọ́n ń sọ tó wọ́n ń sọ lọ yìí láwọn tí wọ́n ní ẹjẹ́ adọ́gbọ́n fún wọn òun láwọn wá mú ọ̀rọ̀ kan wá wọ́n ní ọ̀nà tá a gbà fi ṣe ni pé òṣèlú ti ń bẹ ọ̀rẹ́dì ká sì mọ́ tara wa wa mùsùlùmí àwa mùsùlùmí di a ti ń wí iná mùsùlùmí mẹ́ta àbáwọn máa ti ń bẹ àwọn à ń bẹ ẹni ó kú òun bẹ ẹni tí ń bẹ lọ́wọ́ yìí tó ń lọ́dún mẹ́jọ lọ yìí kí ni jọmọ́ ẹni ó kú òun bẹ fáìsì ló jẹ ló fi opportunity lọ́lọ́ọ̀bí ló dé bẹ́ẹ̀ ẹni ó kú bẹ́ẹ̀ tó gbére lọ́wọ́ ta ni jọmọ́ sọ senate president wá kí ni sọ ẹ mẹ́jà fi mùsùlùmí ń tanra wa mọ́ mùsùlùmí ń bẹ́ẹ̀ ọ̀rẹ́ bí. àwọn ìkọ́lẹ̀ lọ tó lẹ́mìí tẹ̀sìn tó ń bẹ́ pariwo pé àlẹ́sìn yìí ni àní ìsìláàmù yìí ni ẹ sọ fún o ọfẹ́ gbórí rẹ̀ kalẹ̀ tàbí ṣe kínú àìfagbọ́n. àmọ́ṣe láwọn tó bá ti wá wà ń bẹ̀ tó rẹ́dí àti gbórí kalẹ̀ ká ìfagbọ́n ẹ̀yin mùsùlùmí ẹ má wà táwọn dànù ẹ̀yin mùsùlùmí ẹ má ṣe kí ni òṣèlú táwo wà sí nu politics tiwa táwo wà lò pẹ̀lú wọn nu yíò làwọn àfa ń wí àwọn ní politics ẹ̀ wà pẹ̀lú wọn ni pé èyí tó bá ti ń súnmọ́ inú wọn ẹ̀ wá máa pè é wá níjọ́ tó ń lọ bẹ̀ sọ ọmọ tó ń sọ fún wa ìjọ wí fún wa ni pé ìsìláàmù ìjọ wí fún wa ni pé àwa mùsùlùmí o tó bá ti wá ń rojọ́ ẹ̀wò ṣe é bá débẹ̀ ah, kí ni òyìnbó ìsìláàmù kẹ̀ kò dé ṣe mọ́ ah, kò dé ṣe mọ́ kí ẹ̀yìn náà láàbì ṣe mọ́ níbi ẹlòmí ìbá dé lóṣù dárúkọ àti gbọ́ sí lẹ́nu mọ́ torí kí ló fà ní pé òpùrọ́ ló pọ̀ ní àwọn tọmọ wíkì ní yìí tẹ́lẹ̀lòmí wà láì ó lè fi hàn rí naturally àmọ́ tó bá ti dénú kí ní òun wà láì mú corrupt wọn ni ṣebọ́ di di mùsùlùmí odidi àfọ́ oníwàásí ọlábàṣẹ́ kàmpẹ́nì pé bá sọ níṣẹ́ àǹfààní ìsìláàmù ní yóò mọ́ àdáhùn òdòmọ́ òun yíò ti lọ ẹmọ́jà sọ́wọ́ àwọn ọlọ́run ní gbogbo wa ó lọ ẹ̀ẹ́bí ajíjò sẹ́yìn wá wílẹ̀ kan ẹ̀wọ́n jẹ́ nìkan kún lọ òun ẹ̀yìn máa sọ páwọn èèyàn kú onú ìsìlámù kìí wọn kàwá. àmọ́ kí ni wàá mọ̀ máa burú bẹ̀ ni tẹ́lẹ̀ ni àwíyìn náà sí àwọn náà mọ̀ bá nàìjíríà wá lọ́dọ̀ ara wọn pé ah ẹ̀wá ní àlọ́ ah gbogbo ògbọ́dọ̀ ọ̀rọ̀ sójú kan báwọn kan bá tẹ̀lé ẹnìkan lọ káwọn kan tún tẹ̀lé àlẹ́ni tí èdè mùsùlùmí ọ̀sùlám fàní islam tẹ́ni yìí ta sì ráwọn tí wọ́n dú àwọn èèyàn rẹ̀ dúró pé àwa làárán ó ṣe èso mẹ́ẹ̀ ìjẹgbà àwọn sọ fún wọn pé ẹni tẹ́ ẹgbẹ́ forí sọ yìí ẹ̀ lè lélẹ̀ ìwọlé tí ó yá lò yí mọ́ta ni ó lò wọ́n mọ́gbà àbí òmọ́ lò wọ́n mọ́gbà káàdìwú kan step down all of a sudden àwọn apáṣọ ọkọ̀ bínú lọ náà ó sì padà wá ó gbàdí jọ́jú ó jáde tọ̀ ọ̀nkú ìyókù wíyá lọ́dún mi lẹ́yìn twenty twenty three ọdún wo ló ti kù ṣé twenty thirty one kan ló kù àyè twenty thirty two twenty twenty seven ọdún mẹ́jọ ni wọ́n lò ẹ̀ ọmọ ìjà tọ́ra wa ọdún mẹ́jọ ni twenty thirty one ẹ mọ̀ sí ọdún mẹ́rin mọ́ba ẹ̀wọ́n jẹ́ àti ojú mistake. àkọ́kọ́ nǹkan gbọ́dọ̀ kí ìṣúná ló jẹ́ sí ọ̀rọ̀ òṣèlú yìí ó gbà ká yára wa ńlá káyì àwọn tí wọ́n bá ti ń bẹ̀ ń bẹ̀ dàkùn iṣẹ́ wo la lè ṣe lórí wọn ni ẹjẹ́ á ṣe ẹ mọ̀jẹ́ àtúmọ̀ ti àwọn ọmọ mi ìlọbẹ̀ mọ́ níbi aṣọmọ lófò dé nínú ìsìláàmù ó ṣe kí ni jàmá ó tó gẹ́ aṣọmọ lófò o àmọ́ tó bá di pé election dé àwárí mùsùlùmí tó dúó ìjà lè bóòtì fún àwọn àlùfáà ọláhìn àbí kó dára wọn tó yẹ pé nínú òṣèlú ìlú kan wọ́n ti ní pé inú irú ìlú yìí alẹ́ntì kan bá tó wà dìbà kẹ́kẹ́ vóòtì nínú ìlú báyìí dandan ni ó ṣẹ́rí ìlú Nàìjíríà wà yìí náà tó ní pẹ̀lú ògùn ọlọ́run lílọ tèmi ń lọ yìí bó ti yẹ kó ṣèlú ṣe máa ń rí mo fẹ́ lọ ní ṣiṣẹ́ rẹ̀ ṣẹ̀rẹ̀ bóò láti sọ pé yẹ kó ṣèlú ṣe rí lẹ́ẹ̀kan ó yẹ kó ṣèlú ogun àpapọ̀ mọ́ ẹ̀sìn ẹ̀sìn àti títòlú ó gbọ́dọ̀ ṣe kí n mọ́ sábà ti rẹ́ǹdì tí ń pariwo eléyìí fún wa ẹja mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó lẹ́ẹ̀ tí ò bá sì ní pvc ó ṣe kí ni lọ́rí gbá tiẹ̀ náà o torí ó ti ń pọ̀ wá bọ̀ nù. kẹ́ni ó tún wá dúró lórí pé pẹ̀lú ògùn ọlọ́run àǹfààní àwọn mùsùlùmí àkùtù gbọ́ fún wọn mọ́ lù yìí ó di mélòó jàmá ìdí méjì kí èjì wí ẹlòmíì òtún mọ́ ní àǹfà níjọ tó wá wí eléyìí èèyàn kan kódà kò ní wọlé bá má kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run bílú yóò ti tò ìyá ń jẹ wá nàìjíríà fa bílú yóò ṣe ní máa lọ báyìí má táàfi tó dáadáa táàfi fi kó wà honest lóòótọ́ ó di mélòó jọ̀ máa ó di mẹ́ta ṣẹlẹ́nu mọ́ mẹ́ta yìí agbára ni ó gbé àsíá campaign rẹ̀ jama ẹ dákun bọ́ bẹ́ẹ̀ ẹ̀já tẹ̀ka fún un ìfẹ́ mọ́ kí ni jọmọ́ gbogbo ẹgbẹ́ tó bá lè wò wà ṣé n ti bẹ ní àjẹ́ndà rẹ̀ rẹ̀ ìdàpọ̀ ẹja súnmọ́rú ẹni bẹ́ẹ̀ ẹjẹ́ káwa náà káwa nù ẹni tí ó tẹ̀ka fún ìṣẹ́jú mẹ́rin kéré ló kù tá a fẹ́ lò gẹ́gẹ́ bí aago tá a jọ ládé o ẹjẹ́ abọ́rú ẹni bẹ́ẹ̀ ẹjẹ́ àtẹ̀ka fún ìmọ̀ regardless yẹn ní political party tó bá ti jáde àmọ́ ṣe rí tá a ẹni báyìí eré bá ti rí ẹni ẹjẹ́ wa àwọn olóṣèlú wa ẹ ẹjẹ́ awábò láti fẹ́jẹ́ kán mọ́ tí yẹ kán máa ṣe ẹ̀rí gbogbo àwọn eléyìí tán bẹ́ńtà yìí ìkankan náà mọ̀ ní wọ́n ẹgbẹ́ mi ti mọ́ wù wọ́n nù o ẹ̀yẹ́ ìwo láti ọdá tí ń ṣòṣèlú nàìjíríà a máa pa àwọn kan l'APC a máa ń pa àwọn kan láwọn PDP ẹ̀lágùn àti APC àti PDP ṣé wọ́n yàtọ̀ sá ṣé wọ́n yàtọ̀ ẹjẹ́ ń lé fún yín kẹ́sì mọ̀ pé wọ́n yàtọ̀ o Àtíkù tó jáde fún pẹ́sì ẹ̀ tó win ní primary election lọ́dọ̀ àwọn PDP nígbà president muhammadu buhari fẹ́ kọ́kọ́ lọ sí first ẹsẹ̀ ni ọwọ́n ta ló bá wọn du primary àtìkù inú ẹgbẹ́ wo ló wà ẹgbẹ́ wo ló ti wá di pdp mọ́ alọ́wọ́ lọ́sàn kan òru kan a sọ̀rọ̀ mọ́ ní lagos state níjọ́ tí bàbá wa fáṣọlá gómìnà wa fami former state ọbátúndé rájí fáṣọlá àwọn gómìnà nù ìjọ òun náà kọ́kọ́ bẹ́ẹ̀ du primary ṣẹ́ ẹ̀rẹ́ sí ẹni tó bá wọn dùn jọ náà kí ni jama ìyá àgbájébò lẹ́yìn lẹ́yìn a ní ẹgbàgbé ọba ní kòrò ẹ́ tí ó jàre kò sí kòrò kò sí kòrò inú ẹgbẹ́ ni kòrò wà níjọ́ náà ẹgbẹ́ wo ló wà lẹ́nu ẹ̀dà kí ni àwa làwa lá ń yàtọ̀ ẹjẹ́ àwọn wo pé láti bí ọdún tó àti ìsọ yìí nìsìn àti presidential ni o àti gómìnà ni o àti senate ni o àti house of rep ni o àwọn tí wọ́n ń wà ń bẹ̀ yàtọ̀ pé wọ́n ń yàtọ̀ sá bẹ́ẹ̀ ìgbà kan gba ẹgbẹ́ ilé ìwọlé lọ́dún ní ọlọ́dún mi ẹgbẹ́ mo sì ní ẹni àti ó máa pàtẹ́wọ́ apc ìgbàlẹ̀ apc ẹgbẹ́ àwọn àmọ́ sí ṣe wá aláyà àwọn àmọ́ sí ṣe wá gbogbo táwọn wí yìí ké ọ̀rọ̀ kájọ gbọ́ra wáyé ni o ọ̀rọ̀ ká gbọ́ra wáyé ni kì í sọ̀rọ̀ káàkiri wá sí yẹ̀yẹ́ kì í sì sọ̀rọ̀ pàǹbúra wa àmọ́ ìtẹ̀mí kan ní pé gbogbo ẹni ọlọ́run bá ní ó súnmọ́ wa nínú ẹlẹ́gbẹ́ olóṣèlú ìwà àfáà tó lóṣèlú súnmọ́ ara àdánwò tó wá kàn wájú mọ́ láwọn tí ò jẹ́ kó ṣèlú ìlú yóò dáa Mawlana Sheikh Adam Abdullah Al-Ilori rahimahullah wọ́n sọ kínní kan tó kú ọ̀pọ̀ wà sí wọn débẹ̀ ni. a ní ìlú yóò lè dáa ntí sì ń bàlú yìí jẹ́ ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ wa sí náà làwọn àfa mọ́sálásí àtàwọn àfa ṣọ́ọ̀ṣì wọ́n nítorí gbogbo àwọn tí wọ́n ń ṣèlú pátá kò sí bá ti lè wà nípò gíga tó àwọn ìbẹ̀rù kan máa ń bá wọn nǹkan ìbẹ̀rù bá dé ọ̀dọ̀ àwọn tí wọ́n sábọ̀ ọ̀dọ̀ àwọn tání bí hàn sá lọ́dọ̀ àfa mọ́sálásí wọ́n sá lọ́dọ̀ àfa tó lóṣèlú bá dọ́dọ̀ àwa àfa ẹ̀dá kò kí là ń bá wọn sọ. So. Eh, ẹ jẹ́ kálukú bára wa tó tọrọ àtàtà súnà àtẹ́tí a súnà ìṣẹ́ni atẹ́fin kú sí o àmọ́ ṣe rí kí a tó lẹ́ni tí ó wà sọ pé wà rọ́pọ̀túnítì bẹ́ẹ̀ tí ó máa sọ pé ah gómìnà ipò tẹ wà yìí pọ̀ ẹlẹ́dẹ́ ni eh, ọ̀nà tí yẹn lè gbà ìṣẹ́ látàkù ọlọ́ọ̀mọ̀lẹ́wà yìí ń jọ kan tọrọ ọkù lọ́dọ̀ àlẹ́wà Muhammad àyà nẹ́bì ládùúgbò gbogbo tó wà lẹ́ bó ti ẹ̀ ṣe gómìnà àdúgbò wa ẹ̀ṣẹ̀ ẹ̀fì mi náà jẹ́ ànẹ́bì ni a ya abazar ya abuzar inni àrọ kàbà ìfà ọ̀lẹ́ni ọ̀ àwọn olè dúró tàmá náà tó o bá gbàǹtọ̀ ọlọ́ọ̀fẹ́ gbà yí lálìkìyàmà iná ha kìzíọ́n wà nàdáàmà ọkàbàmà lálìkìyàmà ni o ẹ̀ẹ̀mọ́ fi tọ́rọ̀ à ń gbàpò olórí gbàpò gómìnà ẹ̀ẹ̀mọ́ bí ó lè dé ta tẹ́rí gómìnà Lagos State

bá wá di gbogbo ẹnu ọ̀pọ̀ election bó election bọ̀ epo tún ti bẹ̀rẹ̀ bí wọ́n ní bí flash ní àti ẹ̀mọ́ tó ń ṣẹlẹ̀ mọ́ báyìí epo yìí tẹ̀lé gbé wáyà ní gbẹ̀lú mọ́tò ní ti one hundred and ninety naira látọ̀rà ní ju ojú screen á sì bá one hundred sixty five ní ẹ kí ló tún ṣẹlẹ̀ ìmọ̀táyà ní two hundred ní tún rà á tọ̀ ṣẹ̀gbọ́n báyìí akíní ṣẹlẹ̀ kí ló dé tí ń ṣẹlẹ̀ sì fi ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá kan gómìnà wa ó rojọ́ tiẹ̀ president wọ́n sì rújọ́ tiẹ̀ tẹ́rí à ìmọ̀ pẹ́pẹ́ náà ti ń ṣe lẹ́yìn mi ẹ bó lọ sí mà àmúkó báwọn èèyàn kan wọ́n kó jẹ́ ní kílódé tó fún ṣe follow up agbókòwò lọ èyí ṣe tó fún lọ ọlọ́run wàhálà nípọ̀ ni àwàhálà tó gbanú la ilaha illallah lásán làá máa ń umaru kéńtà umaru jẹ president yóò máa kojú wọlé wọlé yóò di yóò máa rìn káàkiri inú street káàkiri àdúgbò kó máa wo ń tàtúlà àdánwò kan bá tó wọ́n mójútó gbogbo tó yẹ káwọn olóṣèlú wa kan máa mójútó rèé ìjọ abá ti rẹni tó rẹ́dí àti dúró báyìí ẹ dákun jọmọ ẹjẹ abọ́rú ẹni bẹ́ẹ̀ irú ẹgbẹ́ wo ló wà ẹni ẹgbẹ́ tó bá lè pè é ẹgbẹ́ ìtẹ́kẹ́lẹ̀ jọmọ ẹjẹ àdìgbò fún o tẹ́rí mọ́mí ẹni tí ó bá mójútó ẹ̀sìn papọ̀ máyé wa ó ní ẹjẹ́ àti kíní tẹ́rí gbogbo ẹni tí ń bá ti ń pariwo ayé fún wa kíní kò da máa ṣe kíní kan fún iṣẹ́ ìbílẹ̀ máa ṣe kíní kan fún ẹmọ́jẹ ń tàn yín àpò ara ẹ̀ ní ojú òun láti bẹ̀rẹ̀ sí ní náwó láti sìn ẹ̀ mẹ́yẹ mílíọ̀nù bílíọ̀nù sí ní iná kó tó dé ìpamárì àwọn APC nígbà àwọn fẹ́ ta kíní yúnífọ́ọ̀mù presidential safety kẹta àbí kí rẹ̀ form one hundred million naira ẹyọ kan ẹyọ kan àwọn twenty five sí gbà á ẹni wọ́n gba one hundred million ó gbà yóò ní ó wá kó àwọn dẹ́lígéètì náà gbọ́dọ̀ di dẹ́lígéètì àwọn dẹ́lígéètì yóò gbọ́dọ̀ di dẹ́lígéètì millions of naira lórí gbogbo kámárì lásán billions of naira ti lọ campaign wa bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní iye èèyàn tí wọ́n ná ní ájì ọ̀tọ̀ ní èèyàn tí wọ́n ná ní umura wọ́n lọ múra lọ rí bẹ́ẹ̀ náà fún afẹ́ gbọ́ síbẹ̀ ẹwọ eré rẹ̀ tí wọ́n kó lọ ẹwọ yóò tí wọ́n ná títí ẹ̀tẹ́jọ̀n fi wá súnmọ́ kàbílò fi bẹ̀rẹ̀ wọ́n máa náwó lójoojúmọ́ ẹ̀yìn ẹ̀túnbẹ̀ tẹ̀ka náà ẹ̀yìn ló túnmọ̀ gbowó tẹ̀ka aláyà àsìkò tí ó gbà wá ni gbogbo bí ó yẹ kárún pápá dé níbi òṣèlú wa nàìjíríà rí ẹ dákun gbogbo tó ná òun títí ni àti ọjọ́ tẹ́lá àká ìkalẹ̀ èèyàn bá ìgbàwó síbi owó kí ni wá ń bẹ́ẹ̀ ṣé èèyàn wà á ná dúró owó báwọn yóò wá dé tán tẹ̀kínì àti yóò tó sọ pé ọ̀nà wa ò dá orí yóò dá ọ̀nà yóò dá gbogbo tí mo ní mo tí mo tí da padà ná ẹ wá rí o àwọn olóṣèlú tá a wá ń wí yìí èmi àti yín la jẹ́ kí n wúrí bẹ́ẹ̀ èmi àti yín àsọ wọn dì bẹ́ẹ̀ ìjọ èmi àti yín bá ti da ọ̀láì Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní dáa ìgbé ẹ̀kú yàrá ni mo ti gbé àtẹ̀yìn náà gẹ́gẹ́ bí Nigerian níjọ́ abá ti bẹ̀rẹ̀ sí ní dáa President Muhammadu Buhari ó dáa bàbá Bọ́lá Ahmed Tinubu ló ṣe kíni ó dáa Àtíkù Báràndì ló ṣe kíni gbogbo ó kàn mọ̀ dẹ́ ó kàn ká lọ ní kí ló jẹ́ wí báyìí kí ló jẹ́ wí báyìí ọ̀rọ̀ anábùwà Muhammad ni anábì ní bẹ́ẹ̀ bá ṣe rí ìwádà alaykum ọlọ́wọ́ bó ti yẹn lórílẹ̀ yìí náà lórí Ali bin Abi Talib ọkùnrin kan pàdé ọlọ́nà ìjọ kan ó nílé àlí ìjọ umaru ń bẹ lórí àléfà agbádùn ayé lásìkò àbúbákìrì náà agbádùn ayé àmọ́ náà ti ká òsánù náà ti pàdé àtó tún kàwọn náà á òṣèlú ẹ̀yìn méjèèjì ò dáa á ó ní kò lè dáa ìtìkọ́ àyóò jẹ́ àdá ó ní sọ oríjọ́ tí àbúbákìrì ń jẹ àléfà sọ ló irú wa là ń jọ mọ̀ lú lábẹ́ àbúbákìrì irú wa láti ń jọmọ̀ ìlú lábẹ́ Umaru ó ní àmọ́sọ nígbà tí ó fi jayé Usmanu irú wọ àtàwọn tó fi wà jọ irú yín ló kù tá à ń so lórí lórí ní tí ìlú ṣe dàrú mọ́ra lọ́wọ́ náà nù. ẹjẹ́ ni àtìyàn jọ wò á máa pariwo àwọn olórí wa ń kówó jẹ àmì àtìyàn kọ́ ẹjẹ́ àsọ ẹjẹ́ àtìyàn kọ́ṣẹ́ corruption táwọn àgbọn ń ṣe ó ju tàwọn olórí lọ ẹni ó jẹ́ láńlọ́ọ̀dù nínú wa àǹfààní ara ẹ̀ ni ó mọ̀ dùn tẹ́nàntì inú wa àǹfààní ara ẹ̀ ni ó mọ̀ dùn wà láyà wa bá débi pé ọkọ àtìyàwó ara wa gan àròdàdàròra wa mọ́ akọ ó mọ du tiẹ̀ wọ́n fẹ́ gba gbogbo ẹ̀tọ́ kò sì ní ìyàwó lẹ́tọ̀ọ́ ìyàwó ó mọ du tiẹ̀ wọ́n fẹ́ gba gbogbo ẹ̀tọ́ kò sì ní fọkọ ní ẹ̀tọ́ àwọn aláwọ̀ ẹlòmíì ọkọ àtìyàwó sì mọ jánulé Ah, aláì buhari ló dáadáa láàrin wa buhari èwo níbẹ̀ lásòrọ̀kì gbogbo ẹ̀ náà láàmọ́ pariwo buhari buhari èwo ń bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pọ́ tọ́ra skáàtì yìí nìsín èmi súnmọ́ àwọn tó máa ń wà ní epo díẹ̀ díẹ̀ báyìí tẹ́lẹ̀gbà analyze kìíní fún mi mo sì mérí báyìí pé ah la ilaha illallah kò ká buhari kankan ìdílé gbà sí àwọn nǹkan míì nígbà àwọn ń pariwo nígbà tí ó bá dọ́dọ̀ buhari sẹ́mọ́jú tó fi máa wò ó ju báwọn èèyàn kan pa wọn ni máa wò òun rí nǹkan ṣẹlẹ̀ nǹkan ó ní kí n jí ń bẹ lórí kọ̀ǹpútà yóò mọ̀ rí pé ìjọba yìí ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dára bá ń pariwo pé ìjọba yìí náà ṣe é gba ah, yóò lè padà nǹkan tó ń ní mo rí lórí kọ̀ǹpútà yìí torí òun mọ̀ ń táwọn sí ẹ̀sìn kalẹ̀ àmọ́ ṣe rí bó bá ṣe ń dọ́wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ní kálukú mọ̀gbọ́n ti ń dá sí i a ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní fi parí ọ̀rọ̀ mi ọ̀rẹ́ mi kan architect ni àgbà architect ni àwọn wa mọ lọ́ọ̀rì ń gba approval lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ́ntì ọ̀rọ̀ ní pààyàn lẹ́yìn aláìwà là ń dàrí ìlú fún ara wa ẹ fi Buhari lẹ̀ àti sanwó ẹ fi Tinubu lẹ̀ ọwọ́ wa nìkan ti wọ́ wa àṣẹ wá rí ọlọ́run ti yàn wa lórí ọba lọ sọ́fíìsì tí wọ́n ti gbà púrúfà báwo tó wà ń bẹ̀ nìkan ti gbé ìdájọ́ lé lórí àmọ́ yìí nǹkan náà fẹ́ wò mọ́ sọ ti ṣẹ́tù sẹ́lẹ́ni tí ò bá wa ṣẹ́tù fáìlì rẹ̀ ó kàn rìsíìfù ẹ̀ náà ni yóò ti gbà pé kí ni sáàbù tó máa ń jẹ mọ́ yẹ àpúrúfù àbí kan tí wọ́n dá sọ láti wá jẹun sí àti dànù received sorry received láti wá kọ received ó parí nù tọ́ nígbà wọn bá kọ ọba tó bá eh, jẹun báwọn ó wà tọ́jú ẹ̀ tẹ́ni ó ní bá ṣe bó ti yẹ kó ṣe láàrin ọjọ́ mẹ́ta yóò gbà púpà ó parí sẹ́nu ẹni yóò bá ti wá wá ṣe tó yẹ kó ṣe pàláyọ̀ ọdún kan yóò wà lẹ́nu ẹ̀ wọ́n sì máa ń gbé rìsíìbù ni nígbà bá yáyé kàn lẹ́ẹ̀kan náà àfà nígbà ẹlẹ́ mú fáìlì wá à ah, rí fáìlì yìí mọ́ ẹni ó lóòrí fáìlì mọ́ sí bẹ̀rẹ̀ àrẹ mẹ́ a ni ó tún wá kọ̀ọ̀kẹ́ kí ó kí ní kó yẹ wá wo wọ́n ní kàmọ́ fáwẹ́ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fáìlì tó fẹ́ wá lọ ohun gbọ́dọ̀ rí ohun ọmọ òrí náà nù ìkan tó wá pa mí lẹ́rìí àwájọ sọ láìpẹ́ yìí a ní ẹnìkan wá ṣìṣe irú nǹkan báyìí òun náà wá dọ́gbọ́n fẹ́ ni o wá promise ẹ̀ pé ń sanwó fún yìí ó kàn lọ ó kàn jọ stamp ó bá sign approved ó bá kọ́ sí pẹ̀lú rẹ̀ approved ok nígbà tí la hawla wala quwwata illa billah ìgbẹ́ ni ó wá di pé kò wá ṣàdéhùn tó yẹ kó ṣe ẹni yóò mọ̀ san rẹ̀ kò san ọ̀gá ò mọgbọ́n tí ó dà sí mọ́gí mo ti di àpúrúwù o ọmọ tí ọ̀gá ló ọ̀gá ẹ̀mọ́ wọ̀rí àmọ́rú wọn ìwọ́n bọ̀ agbá fáyì lé nìyí ẹ̀ṣẹ̀ àṣìṣe àpúrúwù kò sọ́gbọ́n dẹ̀fẹ́ dámọ́ ẹ̀mọ́ tẹ́sán not approved ṣẹ́rí ó sì ọ̀rá kọ náà jíwájú rẹ̀ ah orí ẹ̀ pé orí ẹ̀ pé orí ẹ̀ pé orí ẹ̀ pé orí ẹ̀ pé inú ọ̀gá dùn ẹ̀ta ń kọ́ ọ̀gá ní corruption ẹni tó náà ti approve àtọ́ ti ń ga pàbọ̀ pé ìwọ ti kó sí mi lọ́wọ́ nígbà tó gbọ́dọ̀ kan wá nọ́ta approve ilẹ̀ sẹ́ndì sí mi lórí WhatsApp wa bóyá system bóyá fóònù rẹ ni ìwọ náà kí lọ wáyẹ̀ àmì náà nọ́ọ̀tì ni àbí tó ti kiri sí ìtì ìsan àmì ò mọ bóyá ó yẹ ó yẹ má kà wa ó sanwó ti tán wọ́n kó wò láwọn àtàkì ọ̀gá ọ̀gá ápùlì ìṣòwò àsanwó ọ̀gá bá tún lọ rí bọ́ ọmọdé ìwọ náà lọ mà yín nìké bó o ní àwọn ní ọ̀gá ẹ̀sìrá láti mo ti rí ọ̀gá yìí náà ṣètò ọ̀gá bá wọ́n péjọ pé ọ̀gá náà bá ṣe ọlá àṣáájì ṣe ah, ah, ẹ̀ níjà níbi fáìlì ní ilé náà ni àsáàmù ìjọba ti wà lórí ẹ̀ ọ̀gá bá ṣe fi ẹ̀rọ ìbọn náà ọba ní ọ̀gá ẹ̀mọ́ tàṣe kílẹ̀ kọ́kọ́ kọ́ lára kọ́kọ́ ẹ̀mọ́ kọ́ oúnjẹ níbi tí nọ́ọ̀tì ń gbìn iwájú tí ò ẹ̀kà ọ̀rá kọ isi bẹ́ẹ̀ kí ni túmọ̀ rẹ̀ note ẹwà fi dọ́ọ̀tì méjì síwájú ẹ̀ kí ó jẹ́ note approved note note ni mo bẹ́ sọ yóò kí ni approved ẹ̀dá ó gbà approval ní ọgbà approval ṣe ṣe sanwó náà níjẹ yìí náà aláwọ̀ wa ní àwọn alákọ̀ọ́rọ̀ ń tọ́lọ́ yẹ káwọn olórí wa náà ìpín ìdẹ́nu wọn náà tó náà bẹ̀rẹ̀ náà tó bẹ́ dáa àbọ́kọ̀ tó náà rí pé bí àwọn tá ń bá ṣe yìí àti ká ṣe kí nígbà yóò kó bá ṣe láyé àlè ìrọ́nà lọ jàmá ìwó sì rú dàǹtí lọ́wọ́ rí ewu tó wá dọ̀tí báyìí ká tó mọ kọ̀ntínú àti mọ kọ̀nù ara wa bọ̀ ọlọ́run tún gbogbo wa ṣe wù ọjọ́ ti lọ àákọ́dà ìṣẹ́jú méjìlá mo rí létí mo tọrọ àforíjì ẹja dúró báyìí wa sallallahu wa sallama ala abdika rasulika Muhammad wàhálà lè ṣàmì ẹ̀dá à ah, nílé gbàbéèrè mọ́ àbí ah, márùn-ún àbọ̀ lẹ́dá o àdúgbò ni kí a lè gbá ìbéèrè kan àní àgbẹ̀yọ̀ kan torí àdúgbò náà lè mìíràn wò assalamu alaikum warahmatullah lẹ́kṣọ́rà wa tí wọ́n bá ọ̀rọ̀ náà léèrè abẹ́lẹ́ ọba àti ọlá ọlọ́run tí wọ́n ti fi ẹ̀sọ́ fún wa ní kó bá ti rí àtàwọn fún yín ọlọ́run kó bá ti sáré ẹ̀sọ́ láyé àti láti ṣe àmà. Ìjọ wọn náà ti rí abẹ́lẹ́ ti ọlá abẹ́lẹ́ ọba àti ọlá ọlọ́run kó fún wa ní sọ̀rọ̀ lórí láàfọ̀ wọn náà kó wọ́n ta ẹ̀là àbẹ̀lá ẹ̀là Welcome, sir. One, one. Hey, your friend. MashaAllah. MashaAllah. No. MashaAllah. ó dàgbé yàwó àkàtì kọ̀ mí nìyẹn. wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ wáyé o kí ó dà káwọn tí o bá ṣe àtúwà pàlọ́ ó kì í sọ. eléyìí èdè tó béèrè ní pé ẹgbẹ́ kó yé wa wípé. kí ni kan tó mẹ́rin. ẹjẹ́ kó wa wípé dandan ni kí a bá wọn ṣòṣèlú nínú àwọn yín ẹjẹ́ kó yé wa wípé tí a bá ti wọ bẹ̀ wọ́n á máa yí padà ọ̀nà wo la lè gbà látara iṣẹ́ bẹ̀rẹ̀ tí ó dẹ̀ sí ẹni tí yàn fojú jọ láàárín àwọn tí wọ́n jẹ́ láàrin àwọn ẹni ìkẹrì máa ní kákọ̀sọ́ láàrin wọn hmm. tó bá ti bè lọ́rùn a jẹ́ pé ìwọ náà ní òní lẹ́tọ̀ọ́ sí àwọn ọ̀pọ̀ tó lẹ́tọ̀ọ́ sí báwo ni láti wá ṣe ní àdínkù kò dá. Barakallahu fikum. Ah, Ọlọ́wọ́ sàn ní ẹ̀sán olóore. Ìbéèrè tó tóbi ńlá ni ìbéèrè yìí. Iṣẹ́ ẹ̀ sì ti jáde náà láìka láti wí lẹ́ẹ̀kan sẹ́rí bí òṣèlú ilé ìtì ń bá tán bá lọ yìí wà kì í ṣe solution ni èèyàn fẹ́ darapọ̀ mọ́ wọn ẹni bá fẹ́ darapọ̀ mọ́ wọn ló mọ̀ pé kí lòun ṣe oúnjẹ mọ́ òun lọ́nu ó fẹ́ lọ rí forí ara rẹ̀ fagbọ̀n àmọ́ náà wo làágbà fi máa bá dá sí gbogbo àwọn àlùfáà wa táwọn olóṣèlú ń súnmọ́ àwọn ilé ẹja alẹ́kọ̀ọ́ bẹ̀rù ọlọ́run kí àwọn kan ṣe wọ́n ṣe mòlúdi náà náà ń ṣe àjọyọ̀ àti ìkàdé àbí àwọn olóṣèlú wá bẹ́ẹ̀ senate president ń súnmọ́ lómi inú àwọn àfà kí ni àwọn àfà mi gbà wọ́n sọ. àwọn èèyàn ń ṣe wá sí public lecture àwọn olóṣèlú wá bẹ́ẹ̀ kí là ń sọ fún wọn. àwọn àfà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ táwọn olóṣèlú mú ní bàbá àṣàlẹ̀ kí là ń bá wọn sọ. àwọn pásítọ̀ náà lẹ́bàtì ibi nílùú yàtọ̀ ó sọ̀rọ̀ kan ó ní lásìkò ànẹ́lùwà Muhammad ó ní kò sẹ́ni tó wọn ò lè bá jẹ́ bísínẹ́sì pọ̀ kò jẹ́ sí iye owó tó wọn ò lè gbẹ̀rẹ̀ sí bísínẹ́sì pọ̀ ó ní kí ló fà ó ní tó bá yẹ pé mùsùlùmí mo bá da bísínẹ́sì pọ̀ láti ẹ́tàlì bá fẹ́ lò ó pọ́n fẹ́ kówó mi jẹ ìsìláàmù tó ní lára yóò dá padà fún mi pé ah òun lówó àrámù ni ó ní ká sì ní pásítọ̀ àmì kírísítẹ́nì bá mo kówó fún ó fẹ́ lówó mi lòkulò ó ní ó bá ti dé kó dé sọ́ọ̀sì báyìí pásítọ̀ wọn ni ó ṣe wà àti pé ee sọ́ọ̀fẹ́ sàkókò kúrò mi kalẹ̀ ó ní àmọ́ ń gbà wọ́n lu ayé dé ìbí tẹ́wọ̀n lò sí lásìkò àwọn tábí ẹni wí o wádìí rẹ̀ dáadáa o ẹnu ọgbọ̀n ò ṣe é mọ́ o ṣòkòtò ẹ̀ ló lókè yìí ó ṣe kí ni ó ní mùdírù lè kéwù kan ó ṣe é mọ́ o olùsáàzù àti ńkọ́ wa ní alukọ́ ó ṣe é mọ́ o wádìí ẹ̀ ìṣe àti ìlú ayé kan nù àwọn pásítọ̀ níṣẹ́ àwọn ọmọ ìjọ ń kó wọ́n ń gbé jẹ́ẹ̀tì wá sínú ṣọ́ọ̀ṣì pé mo jẹ́ẹ̀tì kọ́kọ́rọ́ rẹ̀ rí ìjọba ìbèrè pé ń bo lọ ti rówó lókun nísìnyí ó tẹ̀ mọ́lẹ̀ ni oṣù àwọn sì máa bless yẹ ẹni nìkan ń dé láti Canada láìpẹ́ yìí wọ́n á ń sọ̀rọ̀ ń pa mọ́tò wọ́n á sọ àwọn mọ́tò lánlánlá wọ́n á ní ah irú mọ́tò lánlánlá tẹ́ ń wò yìí kò ṣe pọ́n Canada wọn à Canada bẹ́ẹ̀ ti lówó tó níbo ó ló lójú ẹ tó lè lo mọ́tò báyìí á ní owó tí wà ní eh because owó tí wà fi ra irú mọ́tò yìí ó lè má ní lọ́wọ́ gan nítorí tó bá kàn wípé aláti wọnú àkáǹtì rẹ wàhálà ni kálọ̀ tí wọ́n ṣe bá láti ọwá kó káàsì fúnra ara rẹ báyìí ọwá kó lọ báǹkì ó wá ń wọ kíní kan dọ́là jù wọ́n ní tó bá dé báǹkì báǹkì ó gbowó lọ́wọ́ rẹ lóòótọ́ o wọ́n sì ní ọmọ lọ àwọn sèbù ẹ̀ sí àkáǹtì rẹ àmọ́kọ́ tó dé padà ọlọ́pàá ti ń dórí náà ni jẹ́ láyé ti ẹ̀wọ̀n yá àmọ́ níbi ìmí sì ń gbà kó twenty million lákùnrin ìlú mi máa kó twenty million káàsì lọ báńkì láàárọ̀ ọ̀la ẹgbẹ́ jíjì ó gbà lọ́ọ̀ mi ní ti rárá sí tó délé ó parí nù bí bá gbàjà kan bá nílé àfá á máa ṣàwọlẹ̀ ti wá ró báyìí ọ̀ gbádùn ni ìdí ni mo ti rówó bàbá rẹ̀ tí ó gbẹ́ máa kó sàkáàtì mi nísìn ẹ̀rù ọba ẹ̀ mẹ́kúrò jẹ láwọn náà nídìí owó ní bẹ̀ lọ́wọ́ mi wàhálà ta wọ̀nù so èyí tí ń bẹ́lẹ̀ pẹ̀lú wa yìí tó àyíkọ́lọ̀ kó sànù wa ọ̀nà lórí ọ̀nà tá a lè fi dá sóṣèlú tí ń bẹ́lẹ̀ yìí onírú táwọn àbá àwọn olùsọ lẹ́ẹ̀kan tẹ́lá àwọn olóṣèlú tí ń bẹ́lẹ̀ yìí jẹ́ ẹ̀jẹ̀ àwò àwọn ti wà nú ẹ̀ ọ̀rẹ́ bí ó yẹ lómi ti bá rẹ̀ délẹ́bù pé kò lè jáde mọ́ ó yẹ lómi ti bá rẹ̀ dé kò lè jáde mọ́ àwọn kan sì ń kílèmù pé mùsùlùmí làwọn àwọn bá ń kílèmù mùsùlùmí yìí ẹ̀jẹ̀ àkúrú wọn padà ah, bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá àṣírí dáadáa fún wọn ẹ̀dá òkúta pé ra wọn mú mọ̀ páwọn àfá kan ó bẹ̀rẹ̀ tí ó súnmọ́ wọn àbọ̀n láàfá rárá lọ tọ́tọ́tọ́ lọ ájùdán lọ múra tí àwọn àfá òun kì náà bá wọn sọ àwọn ará president Muhammadu Buhari nínú ramadan náà yóò jòkó jẹ́ sí rèé tí wọ́n sí kùrá níwájú ẹgbú àwọn àfá òun kí náà ṣe kí ni kí náà bá wọn sọ tẹ́lá àwọn ọ̀kan tó bá fi há wọ́n àwọn àfá káàfà àmọ́jò jẹ́ pé kí mo fẹ́ jẹ lára rẹ̀ lèmi náà wá tẹ́rọ́gọ́rọ̀ ẹni tó bá jẹ́ àfà àbí kíníkan nìṣú léèyàn kan bá ṣe mi ṣẹ́bì ríbi rárí wọ bọ́dí lọ ń bẹ̀ òun tó wá ríbi jòkó sí sí rúùmù tó wá bá bàbá Bọ́lá bẹ́rì Tinubu tó wá wọlé káàtọ́ wọlé pé a ya imam salamu alaikum imam ó kọ́kọ́ gbàgbé kí ló ń bá wa náà ìjọba ọgọ́ alẹ́gùn sọ́lá àbá ẹ̀lẹ́ ẹ̀ṣẹ́ mẹ́sàn-án sí wa ń kọ́ lọ́wọ́ àdáàrídìí lọ́wọ́ gan tó láti parí rẹ̀ dákan ilé tí ó sì bẹ̀ náà kíníkan kíníkan ogun tí ó máa dùn kí ni ó dùn tẹ́rí tó bá ń ṣiṣẹ́ yìí lọ pàlùkàbá nẹ́bí ti ṣiṣẹ́ mọ́kà yìí òṣèlú mọ́kà náà wọn àpò ìkò favour islam lọ́wọ́ bẹ̀rẹ̀ ọ̀nàbí òkọ́kọ́ tó ẹgbẹ́ tí mo bẹ́ẹ̀ lọ rèé bá yín bukò kí lálẹ́ yìí wọn wọn ṣe wọn wá mú wọn lẹ́ẹ̀kọ́ kan ìjọ wa nẹ́bí ìgbà umaru tán kí ló ṣẹlẹ̀ sí islam ẹ̀yẹ ẹjọ́ wa bá rú bàbá wa bọ́lá mẹ́rin tí mo mú ah! ọwọ́ islam bá wọn kí wọ́n dúró pé yes islam ní nàìjíríà yìí ẹni tí ó ní kí irú àwọn yìí ó jókòó nàìjíríà tó ní yóò múra yóò ní múra torí irú olóṣèlú ní nàìjíríà èmi ò hàn pé méjì náà yorùbá yòó èmi ò mẹ́lò mi ò hàn tí kí méjì irú àwọn yìí irú àdúrà láà nẹ́bì ṣe fún mọ́rù ẹ̀yin àbá ẹ̀dárú ẹ̀dọ́ lórí bọ́lá nẹ́bì Tinubu ẹ bá dájọ́ lórí ẹ̀yin ẹ̀dájọ́ pé ẹ̀fẹ́ post kó wọlé kọ́ láwí o ọmọ àtọ́ ni pé kó la ẹ̀ẹ́ kọ́ dídé pé wọ́n wà á gbajúmọ̀ ìsìlámù lójú méjèèjì àwọn yóò bá dúró ti Islam aláyọ̀ tó jẹwà mọ́. àmọ́ ọlọ́run kó sànù wa. Ah, kí lẹ́yìn wí má dìde kó dáràn. já lásán lẹ gbọ́ oṣù alákọ̀ọ́kọ́ ó lulẹ̀ oṣù ẹlẹ́kejì ó lulẹ̀ oṣù ẹlẹ́kẹta ó lulẹ̀ ó tún sunkún lórí tẹlifíṣàn. bí ẹ bá sọ láti mi àtọ́lọ́run kẹ ah, lásán kọ́ ìwé ọ̀rọ̀ yẹn tẹ́lómi ìbá sọ ọdún ẹ̀ ya a mo bá dédé yóò tó fi ó sì fi ó fi tí a bí òfin yangàn gbé ìrẹ́ ni wá dúró kó wá di bàbá àsàlẹ̀ fún wa nínú kó yí bàbá àkó yé ẹ̀yìn àfáà tẹ́ ń bẹ dákun lórí yìí o lórí ẹ̀ a máa sọ nǹkan tó bá kú Allah wa sallallahu wa sallam ala Muhammad